adáwọ̀pẹ́ fún ọlọ́run bàbá dọ́là rẹ̀ dá ọlọ́run bá tí ó tún sí ọlọ́run ní kọ́ra wa ọlọ́run kò jọ ṣe wá láǹfààní ọlọ́run kò jẹ́ kó ṣe é lò fún wa ọlọ́run kò mọ̀ ṣe wá ní alákọ̀ọ́gbà báàbù tí àwọn èèyàn mọ̀ràn wáyé kíkà padà síbi aládàbò ní fraud ara àwọn tí wọ́n mọ̀ràn wá náà ni o àtàwọn míì wọ́n ní pé nítorí pé lẹ́yìn tá yẹn ó dàbẹ̀ ni wípé. rí bákan fáwọn èèyàn kọ̀ọ̀kan tó èmi náà lè wò pé wọ́n yà ká padà síbẹ̀ àbí bẹ́ẹ̀ tí nínà kọ́ ọ̀hún àbí kí la rí sí ṣé ká padà síbẹ̀ náà ni àbí ká mọ̀ ká tọ̀hà orí yà lọ. ìwé ah, ẹ̀gbọ́n o ǹjẹ́ wá ǹjẹ́ wí fún mi nu èmi kọ́ o. wọ́n ní pé àwọn ẹni pé ó ní sọ̀rọ̀ ìjọ yẹn sọ fún mi ní ìsinmi. Al-Adab al-Mufrad àbí ok Al-Adab al-Mufrad báàbù tá a dé ń bẹ̀ ọ́ àkọlé ah, yẹ o kí ló fẹ́ yé bẹ́ẹ̀ ẹ̀ já ń sọ náà nìyẹn bẹ́ẹ̀ wọ́n lẹ́ni tó pọ̀ ni kò yé ẹ̀ ká suspend ẹ̀. حسن الملكة تبي باب حسن الملكة tàbí bá rántí amáwùjú tá a sọ fún àtẹlẹtẹ káwọn bá pẹ́ mbẹ́. ọmọ tí àyè imáàmù Bukhari rahimahullahu ta'ala ọmọ tí wọ́n gbà lérò pẹ̀lú al-malaka aw al-milka ọ̀hún ní mímọ̀ ṣe dáadáa sí àwọn tọ́lọ̀ ń bá kó sí abẹ́ ọwọ́ èèyàn nínú àwọn bíi ẹrú àwọn ọmọ ọ̀dọ́. Mọ̀lùpá àjọ mi sọ Husnu Sanihi ila Imam Malik. Báàbù أو باب في أحكام حسن الصنيع إلى المماليك باب tó ń sọ̀rọ̀ nípa mímáa ṣe dáadáa sí àwọn tí wọ́n bá jẹ́ ẹrú tí wọ́n wà lábẹ́ ọwọ́ wa táàfì àwọn ọmọ ọ̀dọ́ náà táàfì gbà wọ́n lẹ́gbẹ̀ẹ́. hadith alákọ̀ọ́kọ́ tí imam bukhari mú wá mi báyìí ó ní hadith haddathana habs bin umar qala umar bin al-fadl qala haddathana nu'aym yazid qala haddathana ali bin abi talib salawatullahi alayhi hadithu yìí kò yẹ ká wulẹ̀ ká nítorí pé hadithu ti kò lálàáfíà ṣùgbọ́n afẹ́ ká nítorí àwọn tẹ̀m̀bíhàk àwọn ìtanijí kọ̀ọ̀kan tó wà nù ẹ̀ torí ìjọ tẹ́lẹ̀ mi ọba hájà wa pẹ̀lú ẹ̀ tí ó nínú adábìlẹ̀ mufrod lọ́wọ́ àti nítorí wípé àwọn ọ̀rọ̀ kan wà nínú ẹ̀ tí wọ́n wà nínú àwọn hadisi míì kọ́dà tí ìṣẹ̀lẹ̀ kan tó sì lálàáfíà mo rò pa nǹkan mi ṣùgbọ́n hadal hadith bidatihi la yasih hadith yẹn Hafs ibn Umar tó gbà wá yẹn fíkọ ni fíkọ tó fíkọ àwọn fíkọ àgbà ni tẹ̀sẹ̀ wọn rìn dáadáa bẹ́ẹ̀ náà ni Umar ibn al-Khattab ṣùgbọ́n Nu'aym ibn Yazid majhulun so ìdí nìyẹn hajj hadisi yẹn tí kò fi lálàáfíà lẹ́yìn ìgbà náà òun ni wípé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan ó tún wá wà nínú gbólóhùn hadisi yẹn kí làwọn kùdìẹ̀kùdìẹ̀ náà òun ni wípé ó ní Abi Talib kí ló wá fi tẹ̀lé salawatullahi alayhi ẹ̀rí kọ́ sàlátù ló نجعل عن الوامع صلوات الله عليه لو أنه نسخة لا العافية نسخة إليه لا يعتمد عليه nítorí wà nù ní sọ̀tọ̀ lára àbí àṣọlàwà tó lọ yà lẹ́yìn kí ló wà bẹ́ẹ̀. máa já àbí kìtà àbí. àwọn arú eléyìí ẹ ti dá mà torí ìgbà tí wọn fẹ́ ra tíra kẹ́ mọ́ lọ́ọ́ ra arú ẹ̀. t'o ti ye? siri ijọ ami, awọn tima ma ntẹ tiraja di, wọn ma nta sọrọ lọ fafe kita. Bawo ike irughini kọ ya k'o wambi, awo o wa chenji. o de da. oye ki wọn se ibukọ wụ ewu ose wa mbe. mmiri Kwalla ye bese ọ daa to. nwanne nsakwụ na atụmatụ yaatọ sịrịa mụ, o le je ike kọtụ ndo o ti chenji. láti inú màkútọ̀ bẹ́ẹ̀ kí màkútọ̀ táwọn rí nìyẹn ṣùgbọ́n jẹ́nẹ́rálì kíra yẹn ẹ̀ ọbẹ̀ ń tẹ́. náà alákọ̀ọ́kọ́ nínú àwọn tẹ̀m̀bìhàt wọn ni ọ̀húnù sọ̀làwátò lọ́ọ̀yà alẹ́ kì í ṣe ìṣesí àlè sunna wal jamaa òun làwọn kan ti ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ káfẹ́ dápọ̀ Abubakar ká ní Abubakar káfẹ́ dákọ̀ Umar kání Umar káfẹ́ dákọ̀ Usman kání Usman radiyallahu anhu ajma'in. kéèyàn wá kú pé kó dákọ̀ Ali tó ní al-Imam Ali. ìrọ̀pọ̀ ẹjọ́ mi ìgbà tó fẹ́ sọ Abubakar radiyallahu anhu kí ló fi sí òfin kankan sí ó Abubakar radiyallahu anhu. ọbẹ̀ dákọ̀ Umar yóò ní Umar tó bá fẹ́ dákọ̀ Usman yóò ní Usman ṣùgbọ́n tó bá débi Ali radiyallahu anhu yóò ní al-Imamu Ali radiyallahu anhu kìí ṣe lànà Ali sunna wal jamaa sáájọ mi yé alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì kìí ṣe ìlànà Ali sunnati wal jamaa òun ni ká fẹ́ dákọ̀ Abubakar kọ́ ẹ̀pẹ́ ń tà sọ radiyallahu anhu Umar radiyallahu anhu usman radiyallahu anhu tọ́wọ́ adọ́dọ̀ ali kani karrama allahu wajha yìí lànà alẹ́sùnà ni lànà alẹ́sùnà jama ni kí radiyallahu anhu tá a lò fún abubakar tá a lò fún umar tá a lò fún usman wọn là á lò fún kíni o ali radiyallahu anhu sọ̀rọ̀ yẹn tó yẹ abá kama ni karrama allahu wajha yìí lànà alẹ́sùnà jama ìlànà àwọn ṣíyà. mọ̀lọ́pọ̀ agbọ́n mi yé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mà èyí wọn rọ̀ bá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ láti kékeré káàpọ̀ àwọn tó bá lọ ilé ti wò wípé Àlì ló ní kárọ̀mù ọlọ́hùn wájú kí ló dé wọ́n ní òkojú orí tiẹ̀ kanlẹ̀ fún ṣùgbọ́n ẹni tí fún pọ̀ nù Muhammad sọlọ Abubakar náà fún àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ní pé àyíṣà sàlátù fún sàábé àyíṣà sàlátù fún sàábé ìṣẹ̀kọ̀lá tábà sí àsàlátù fún sàábé á sí tábà tábà ní tábà sàlátù fún anábì sallallahu alaihi wa sallam ní tábà sí àpò àlù wọ̀sá tá a sì àpò rẹ̀ mọ́ tẹ́ńkọ́ àti sàlátù fáwọn náà wa ala alihi wa sahbihi tábà ní kì í ṣe ìṣẹ̀kọ̀lá nítorí wọn rẹ̀ ní pé tábà so wọ́n máa anábà Muhammad sallallahu alaihi wasallam tí èsì pa àdáṣe fún wọn tó ká máa jáàlì sàdáyẹrí pẹ̀lú kẹrọmọ lọ́wọ́dí àwọn pẹ̀lú ìmáàmà pẹ̀lú sísàsàlátù fún ìlànà àwọn ṣíà ṣùgbọ́n àwọn onímọ̀ sọ wípé látẹ̀sẹ̀ ìbá alàlè ìmáàmì fi sọ ní ìhìn hàdá lè ánàwó yànkùlù àlè mú máa ń bọ̀kọ́rí ń bì káàmù ọ̀fẹ́ sí ọlọ́mú yìí máa ń bọ̀kọ́rí pé àbí ń tàṣà yá láà ó nà kọ́lá ni sára yìí méje tó àlè bu torí náà kúlò ló ń ṣe ntọ́jọ́ ntọ́jọ́ àwọn tọ́jọ́ lọ sọ pé ẹbí mo jọ́ ni mo rò pálá yẹ méje tó tó bá rí bẹ́ẹ̀ àlè mú máa mú àlè máa mú ní bọ̀kọ́rí rahimahullahu ta'ala alàmàfà àlàbọ̀dọ̀ wala yurma bi tashayyuh àní ilẹ̀ tàṣáyé o máa ń bọ̀kọ́rí pẹ̀lú àìmọ́ bọ̀kọ́rí o tàṣáyà sí àdíẹ̀ díẹ̀ wà lára kí ló dé ó sàṣà láàbù fún alì nínú àlẹ́ adáwọ̀ ló fún ara àwọn sóòkù lọ́nù tá a lágbọ̀dọ̀ jìnnà sí nìyẹn mùsùlùmí máa ń ní kíni ọ̀hẹ́sùnù àgbọ̀n pẹ̀lú ọmọ àyá ẹ̀ pẹ̀lú àwọn onímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run kan lọ́wọ́ أن النبي صلى الله عليه وآله وسلم لما ثقل فنبت يسر tó di anabi sallallahu alayhi wa sallam mọ́lẹ̀ káàtì yẹn ti lágbára lára rẹ̀ kọ́ọ̀dà yà àlè ó ní yà àlè radiyallahu ta'ala anhu yìí ti ní ibi tọ́ba kan ló bá mú egungun èkìtà ẹ̀nà wa. nítorí pé sẹ́wọ̀n pé egungun bí èkìtà egungun bí èkìtà ó máa ń fẹ̀ wọ́n sì máa fi ń kọ nǹkan láyé ìgbà náà ìdí nìyẹn ló fi sọ pé kó ṣe kí ni o kó bá òun mú wa wọ́n lọ bá àjọ mi wọ́n ní kó bá òun mú wa ó ní àdùn fíhì máa là tàbílù ummati ba'di mo fẹ́ kọ nǹkan fún ọ síbẹ̀ tó ṣe gbogbo ọjọ́ mi bá ti ń gbọ́ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń mú lò wọ́n á ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe láyà tí mo fẹ́ kọ síbẹ̀ mo fẹ́ kọ ohun tó ṣe wípé lópin ìgbà táwọn àjàmá mi ó mọ̀ ní ní a bá ti mú un lò wọn àti sọ̀rọ̀ láéláé kò ní mo fẹ́ kọ síbẹ̀. Ali radiyallahu anhu wọn lọ ní fakhashitu an yasbiqani ẹni wá bàbí pé tí n bá ní mọ̀ ń wá ibi èjìká yẹn náà lọ bóyá ti ràkúnmí ni àbí ti màálù tí ó fẹ́ dára tí ó kọ̀ nǹkan sí. tọ́wọ́n ẹgbẹ́ kí n tó dé yóò ti kú ṣáájọ́ mi yé tọ́ torí pé ìwáyà mùsùlùmí ti sọ pé ìfàkọ́sí ètò à ń ta fún ta ní ìnàfṣòhò ẹ̀rú bá mi kẹ́mi rẹ̀ má ti bọ́ mọ́ mi lọ́wọ́ hadith yìí náà wà nù mùsùlùmí. fakultu inni la ahfadu min dọ̀rọ̀ ayi asafiha láfùkù yìí àwọn onímọ̀ sọ pé ọ̀rọ̀ lẹ́sẹ̀ torí pé àti nítumọ̀ tó bá làákà èrè mú rẹ̀ ọ̀rọ̀ mọ̀rọ̀pálá yẹn fi inni làáfàbù mi zèrò ayé ọ̀sàhìfà torí pé sàhìfà ò ní zèrò níbi kò yẹ wà ní zèrò méjì mọ̀rọ̀pálá yẹn fi ti tákàrà ló ń jẹ́ bẹ̀ wọn afa sọ wípé ọ̀rọ̀ sọjọ́ alimami Albani rahimahu Allahu ta'ala wọ́n ní tá a bá dá rìwáyà eléyìí padà sínú rìwáyà tó wà nínú musnad a rí wípé wọ́n ti ṣe mistake ń bí báyìí sọ̀nkẹ́ tó lálàáfíà wọ́n ní pé inni la ahfabu fa'ayi inni la ahfabu fa'ayi tó ti ẹni sọ ẹni tí tó bá fẹ́ sọ gbogbo ẹ̀ máa ha máa sì dé mọ́lẹ̀ kì í ṣe kì í ṣe la ahfabu min zero ayi asọ̀hìfà inni la ahfazu fa ayi ìyẹn ló dé wà ní musnad mo rò pé àjọ mi yé tọ́yẹ̀ tọ́lá kọ ara àwọn tẹ̀m̀bì ha ti kọ́ wà nù ẹ̀ náà ni. ó ní wàkí ara rọ suhu bayna dìrọ̀ọ́yì wà àbòdì ó ní pé orí rẹ̀ láàrin pọlọ apá mi àti gúnpá mi lọ́wọ́ àgbégbórí lè. onífàjà àlàyé ó sì rí sọ́lá àti wàzàkà wa ma malakat ayman ara àwọn ibi tí hadithi yìí tí ó ti lálàáfíà òun náà nìyẹn òun ni wípé alwasiyatu bisolati wa ma malakat aymanu iye ó lálàáfíà náà àwọn ahadithu ṣùgbọ́n ziyada zaka ó lálàáfíà mo rò pálá yìí nìyí ìyẹn dẹ̀ ni a padà rí nínú hadithi mi ti ń bọ̀ wájú so yusi bis-sala wa ma malakat aymanu mo rò pé àgbọ̀n mi so anabi sallallahu alaihi wa alihi wa sallam ó sọ àsọtẹ́lẹ̀ fún wa pẹ̀lú pé ká mójútó òrùn a ní sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn bí a máa sọ lórí hadith tó tẹ̀lé lórí mo ti sọ tí ìbá sọ àwọn tẹ̀m̀bí ha ti yá a ní sékíní o a ní ka hadith yìí lè ànáwó hadith ń dọ̀ yìí. bẹ́ẹ̀ náà ni al-wasiyya bima malakat aymanukum ha eléyìí níbi eléyìí náà lálàáfíà ìyẹn dẹ̀ ni wọ́n mú hadith yìí wá fún ẹ̀ríkà ní báàbù husni alimalaka ni sálàyé mi kì í báàbù ti sọ̀rọ̀ nípa husnu sọ̀ni ìlàyé mamali mo rò pàrọ̀ ayé mi yẹ̀wò yìí wà báwọn nísìnyí náà bẹ́ẹ̀ náà ni kì í sáré ó pé wàkọ́ọ̀lá kàdá hátà fáàbọ̀ tí náà sọ. وأمره بشهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله من شهد به ما حرم على النار شهادة مجيجي أن لا إله إلا الله وأن محمدا صلى الله عليه وآله وسلم رسول الله عبده ورسوله شهادة مجيجي ipe yóò sọ iná dé ìwọ̀ fún ìyàwó náà lálàáfíà gbọdọ̀pára yìí méjì ṣùgbọ́n hadith yẹn jumla kò ṣe kí ni o kò lálàáfíà ṣùgbọ́n yahmilu alifáàbọ̀n sahiha àwọn alifáàbọ̀ kò lálàáfíà ó ṣe kí ni o ó wà ní wallahu ta'ala ala wa a'lam ẹ jẹ́ ká hadithi tó tẹ̀ ọlọ́run bó kun àwọn ìfẹ́ aṣọ́kẹ́ ṣùgbọ́n àwọn tẹ̀m̀bì ha ti yẹn ká mọ́ gbàgbé ẹ̀ ta ni ọ̀nà méjèèjì alákọ̀ọ́kọ́. yazid bin nu'aym àbí nu'aym bin yazid kí ló ṣẹlẹ̀ sí majhul sálàyé méje ẹlẹ́ẹ̀kejì nǹkan yàrá ẹlẹ́ẹ̀kejì nǹkan. ẹ̀hán ká máa dá lò fún Àlì ká máa dá ìmáàmù lò fún Àlì ó dé ní ká máa lọ ka rọ́mọ lọ́wọ́ jẹ́ àwọn fún ó dé jì ara máa sàṣàlá ó dé ká kítùn ní. ṣàádà kọ́ inni la من ذرائه الصحيفة كلا ولا لا فيها كلا ولا مسند جاري إني لا أحفظ فاعل كتوني آه زاد في الفرد الحديث وس زيادة زكاة نعم اللهم بكم على حدثنا محمد بن صابق قال حدثنا إسرائيل عن الهامشي عن وائل عن عبد الله عن النبي صلى الله عليه وآله وسلم آه حديث إليه حديث ولا العافيات أما يقول يقول نينوه أما كانوا يعتصوا تلي وني عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال عبد الله kò sọ pé ana abdullahi ibn umar ó ní ana abdillah ó ní ana abdillah ibn masoud ni tí o dábàá ti ní abdullah ní àná dáàkọ ẹni tí ń ṣe abdullahi ibn masoud ni tí o ti yẹ nínú àwọn sàhábà anábà muhammad sallallahu alaihi wa sallam tí wọn bá ti ní ana abdillah kí wọn wá ṣe ń tọ abdullahi ibn abdullahi abdullahi ṣe kí ni o ó abdullahi mi abdullahi ibn masaud radiyallahu anhu ara àgbà àfa sàbẹ̀ ni tó ṣe wípé àwọn ọlọ́wọ́n bọba tó láre gálò láti dèmọ ìsìnmọ́lẹ̀ tọ́lọ́n kọba ayọ́nu sí kọ́yọ́nu sí gbàwọn abádìlá yòókù náà sọ abdullahi ibn masaud radiyallahu anhu ẹni tí ọba máa ń pa abdullahi ibn masaud nù wà kọ́ lọ gbìyànjú kó máa pa ẹ̀ sọ èyí hayatu rẹ̀ ma'muratun bil ilmi àti tó yẹ pé tọ́límùlẹ̀ ilmi bùkátà tọ́pọ̀ gan-an rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. ṣùgbọ́n níbẹ̀rẹ̀ islam náà ìyájà wọn náà o ìyájà wọn náà o. táwọn ìjọ àjọkí abdullahi ibn Mas'ud ti wà lórí gbìkan ní táwọn èèyàn ń wojúgun rẹ̀ náà wojúgun eléyìí ọ̀mà ní mùdùmùdùn táwọn èèyàn fẹ́ máa fi rẹ́rìn ojú wọn rí ṣùgbọ́n wọn ló wá di abdullahi ti ń gbàgbọ́ lábẹ́ pàrọ̀ náà fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ojú wọ́n ra àwọn nǹkan kọ̀ọ̀kan ebi lè pa wá díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn nǹkan míì nínú àwọn àwárí ìdúlé ayé wọn náà lè ṣẹ̀rí wa yóò wà dúró déédéé yóò dúró tì tí èèyàn bá ti dúró tì èèyàn ò lọ́la ojú tá à ń ṣe ìyá kan dórí ilẹ̀ nítorí ká lè bá aṣọ mi ń bẹ̀ fúngbà díẹ̀ sọ́la yẹn mi ti fúngbà díẹ̀ inna nahnu nuhyil mawta ọ̀nàkìtìbù máa kọ dáàmú wá àṣàrọ̀ ọlọ́nkọjá lórí padà lórí ilẹ̀. ìgbà mélòó náà ló kù ọlọ́njẹ́ mi ò kù ó sànù wa. téèyàn bá ti wá àtijọ́ tó bá ti dórí ilẹ̀ ní ti ń kájọ. gbogbo wa lẹ̀kẹ́ wa wá ń dán bọ́rọ́ bọ́rọ́ bọ́rọ́ bọ́rọ́ lọ́dún mélòó kan sẹ́yìn gbogbo ẹ̀kẹ́ ti wá hun báyìí. táwọn ẹlòmíì hun inú dúdú tuntun di funfun. ẹ mọ̀ pé kángárá náà ń dé díẹ̀díẹ̀ náà ìyẹn jẹ́ dádì ìyẹn jẹ́ àbújú báyìí náà lọ ọlọ́run kọjọ́ mi wọ́n lórí dáadáa. náà anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní tó olùpèpè bá pè yín ẹ̀rí ẹ̀dá lọ. tí wọ́n gbà lérò ń bì ó ní kí wọ́n pè yàn ní lórí mùsùlùmí tí wọ́n bá pè pé kó lọ ọbẹ̀ ọ̀ràn yàn yàn tí ò bá ní lọ ọjọ́ dọ̀ ní ọdọ́rò tó bá ṣẹlẹ̀ à mo rí pa àgbọ̀n mi ẹni tí wọ́n ṣe wà límọ́tò nìka ọwọ́ àpẹ ọ̀sí bẹ̀ ọ̀ràn yẹn ni kó lọ ọ̀ràn yàn ni tó tó bá lọ ó ṣẹ àyàfi tó bá ní ọdọ́rò tó bá ṣẹlẹ̀ à láti má lọ lápèjúwe bí kò ṣe wípé ibẹ̀ téèyàn bá dé bẹ́ẹ̀ kò síbi òṣèlú ìṣẹ̀lọ̀ ṣẹlẹ̀ akọ púpọ̀ mbẹ wọn ti dọkùnrin àtọkùnrin pọ̀ ó ti fọ́jú pọ̀ bí kò ṣe pé wọn ti ń tàdíre kí mbẹ yẹn ti pe àwọn eléré àwọn olórin àwọn fújì àbáwọn jìtá tẹ́fẹ̀ òní débẹ̀ kọ́ mọ́jọ jọkùjọ bóyá wọ́n ti dàpọ̀ débi kékeré ojú ẹni ọba wa bẹ̀ bí wọ́n ṣe ń tó ń jẹ fún náà tó ń fún gúdà ojú ẹ ti dàrú papọ̀ tó bá yẹ pẹ̀lú eléyàn ní òde ọlọ kò sí wàhálà mo rò pa jọ mi àwọn ọlọ́mọ kan mọ̀ mọ́ wọn sọ̀dọ̀ mo rò pa jọ mi tí wọ́n bá ní ọ́zọ́rò tó bá ṣẹ̀rí àmọ́ kò sí wàhálà ṣùgbọ́n tó o bá ní ọ́zọ́rò tó bá ṣẹ̀rí àmọ́ ọ̀ràn yẹn ni kò lọ kó dàbọ̀ ń gbà bó bá débẹ̀ ní kábọ̀ pọ́n tiẹ̀ láì lọ kábọ̀ fi sínú tékèwé tó o bá tiẹ̀ wá ní jẹ rárá rárá ṣàdúrà fún wọn kọ́ ló tọ́yìn tó bá wá ṣe wípé tí wọ́n pèèyàn sí kì í ṣe wàlímọ́tò nìkan bóyá ìyẹn fẹ́ sílé ẹ wà ní káwá jẹ bóyá ẹnì yẹn ra mọ́tò tuntun ni ọ wà ní káwá jẹ gbẹdùn káyà kò sí nǹkan tó burú mbẹ bá a ti máa ń sọ pé ó wẹ̀ fún wa ìyẹn lè ṣe wàlímọ́tò ní pọ́lọ́wọ́n bá ṣe oore fún tọ́ba káwọn ti ń lọ hajj láwọn àwùjọ àwọn ọmọ wọ jimá kan máa rìn káàkiri bíi lánìí ká tíyẹn bá ti hajj dé tó káwọn èèyàn wá jẹ sálàyé mi ti kullu sururin gbogbo ìdùnnú tó bá ti jẹ́ ọ̀pọ̀ tó tún kàn bí ẹ̀lẹ́yìn lè pàtó jẹ́ lé lórí. bí wọ́n bá ti hajj dé tí ọmọ ọjọ́ kan pàtó tí ó sọ pé jimá tó tẹ̀lé pé òní la fẹ́ wọ jimá tí ẹ̀sẹ̀ kọ́ fẹ́ wọ jimá o àbọ̀ fẹ́ wọ sátidé àbọ̀ fẹ́ wọ sànńdé tí ó ti sí yẹn bẹ́ẹ̀ tọ́ka wòye pé kí n dàwọn èèyàn nú kásádùá fún mi kí n sí nǹkan tó burú mo padà yìí mùtí àtàwọn wà láyé mú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n lè pè yàn sí. tó bá ṣe wípé ọmọ ẹ̀dẹ́ ọmọ ìyá èèyàn pé èèyàn sápèjẹ sápèjẹ yẹn èyí wá ṣe nìka tí ṣe wà límọ́tò nìka. ṣé ọ̀ràn àyàn ni kéèyàn ó lọ àbí kì í sọ̀rọ̀ àyàn ọ̀pọ̀lọpọ̀ náà àáfàá sọ pé màndóbò ni. tó bá jẹ́ ti nìka ọ̀ràn àyàn ni. ṣùgbọ́n tí ì istihbab ní àbá lọ yóò gbà ládàá tí ọba lọ bá àlàyé ṣùgbọ́n a rí nínú àwọn afá ànábì Sheikh al-Albani rahimahullahu ta'ala àtàwọn afá mi tí wọ́n sọ pé ànábì ọ̀dá ti nìka àyọ̀sọ̀tọ̀ àdìwú ló lò ṣé wàá ṣe lò bá àwọn nígbà tó jẹ́ pàṣẹ lọ́pa ajẹ́pọ̀ ọ̀ràn yẹn ni kí yẹn dọ̀mọ̀ yẹn yẹn lọ. mo rò wàhálà yẹn ti bọ́yá ti nìka yóò bọ́yá kì í ṣe nìka àyàfi téèyàn bá láwàáwí tó lálàáfíà tó ti bá ṣẹlẹ̀ mo rọ pa gbọ́mi yéèkì torí pé àwọn nǹkan báyẹn ọlọ́run máa ń lò ń sábàbí láti gbin ìfẹ́ láti yẹrẹ ìfẹ́ láti mú ìdàgbàsókè bá ìfẹ́ láàrin mùsùlùmí ká máa yíra wa ká jọ ṣàjọyọ̀ ká jọ jọ jẹun ká jọ jọ ìmọ̀ bí òde àbí kẹ̀ bí òde ìmọ̀ bí òde ìsìn yóò sì máa fi hàn wípé àwọn mùsùlùmí àjọṣepọ̀ tó gún mọ́ wà láàrin kọ́lọ̀ ń kọ́ràn á lọ́wọ́. tọ́yọ̀ anamsọ́lá aléwà aléwà sọ́lámà oníwàlá taruddu lẹ́hàdíyà lẹ́hàdíyà ni táwọn èèyàn bá bùn yín bíi gift téèyàn bá bùn ọ ní tí èyí ṣe pọ̀ tọrọ lọ́wọ́ rẹ̀ èèwọ̀ ni kéèyàn dá padà kó dá. téèyàn bá bùn ọ ní tọ́ba rẹ pé nǹkan tí wọ́n bọ̀ mí mi ò bùkátà sí ó gbà ọ́ àfẹ́ ni mi ò bùkátà sí. ṣùgbọ́n ọ̀rọ̀ gangan ọ̀dà kan bóyá ní nǹkan kí n ọ̀dà padà. anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa bọ́ra yín nìkan ẹ máa bọ́ra yín nìkan ẹ máa fẹ́ ara yín ẹ máa fẹ́ ara yín síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́. tẹ́yẹ̀ bá máa bọ́ra yín nìkan ọlọ́run máa ń lò ní sábàbí ìfẹ́. tẹ́yẹ̀ tí wọ́n bá bọ̀ ní nǹkan má dà padà torí kí ẹni tó bùn ọ nìkan tó dá padà yẹn ṣàìtọ́ọ̀nù fẹ́ wò wí gbèsè lẹ́mìí wípé ṣé n tí wàá ń sọ ni pé èmi ò jẹ́ nǹkan kan ṣé n tí wàá ń sọ ni wípé n tí mo fóun ti wá kéré jù ṣé n tí wàá ń sọ náà ni wípé òun ti ju lẹ́fún tèmi lọ ṣètọ́ọ̀nù ó jù sílẹ̀ mi àbí ó jù sílẹ̀ mi ó jù sílẹ̀ mi lójú owó ṣe wulẹ̀ kéèyàn tó táwọn yẹn bá fún yẹn ní hadiya anábà Muhammad sallallahu alaihi wasallam kì í jẹ sọdá kọ ṣùgbọ́n àwọn yẹn máa ń fún ní hadaya wọ́n kàn fún ní hadiya kan yóò sì gbà yóò sì gbà kò ní fojú rí na ẹni tó mu wa kódà tó náà bá tún ní nǹkan míì tí ó tún fi ń tọ̀ ọ̀nà òtún fún mo rò pa gbọ́ mi yé ìwọ̀n ká wá fún ọ ní nǹkan kan ní ká ẹ̀mí kẹ̀ lọ́fẹ́ lómi náà àwọn onídìrú kan wá yẹn ẹ̀dá kò bóòlù ń tàn ó ṣe fi yà ẹgẹlẹ fẹ máa fáwọn ní nǹkan sí àti kọjá lẹ́bù báyẹn ọlọ́run bó tún wá sí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlá taruddu alhadiya tí a bá bùn yín ní nǹkan tí èsì pẹ́ ń tọrọ lọ́wọ́ wọn ẹgbà bó ṣe wulẹ̀ kí nǹkan náà tóbi tó tàbí kó kéré tó tọba àgbà tó ní bùkátà sí i ó lè ṣe kíni o ó fẹ́ lómi tó a kàn sí. wàlá tàbdọ̀rìbù alimusilemi wàlá tàbdọ̀rìbù alimusilemi ẹ má máa na àwọn mùsùlùmí. sẹ́dá anábà Muhammad sallallahu alayhi wa sallam àgbàlagbà olùdánilẹ́kọ̀ọ́ àgbàlagbà olùdánilẹ́kọ̀ọ́ ẹ̀rí kí mùsùlùmí téèyàn máa ń nà ó ní mùsùlùmí téèyàn bá jù lọ síbẹ̀ ní àyúwẹ̀ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà èémú lèèyàn nà dáadáa kọ́dà ọmọ rẹ̀ wọn bá lè béèyàn ti nà máa mà síbẹ̀ ní àyúwẹ̀ ẹ̀kọ́ so nínú àwọn adámsọ́lá aléwàṣà kọ̀sọ́ yìí kí ẹ má máa nà àwọn ẹrú yìí ó fẹ́ jẹ́ rí i pé bọ́ǹdì tó dé wọn òun ló dẹ̀yìn náà ó náà ní pé mùsùlùmí gbogbo yìí. wàlá tadribu al-muslimin ẹ na àwọn tí ọmọ anyị tó jẹ́ mùsùlùmí ẹ má nà á tí wọ́n ń bẹ lábẹ́ ọwọ́ yín tẹ́fẹ́ ẹwọ ẹrú ṣe wàkúwà tó tún gbajúlù tó tún nà ń kọ̀pá tẹ́ẹ̀fì ń àwọn onímọ̀ ni pé kì àti hadithu kan bíi fáwọn sọ́là fún máa ń fi ẹgbẹ́ akọ́lé láti máa fi dẹ́rù bá àwọn ọmọ nínú ilé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. la tadribu al-muslimin tá a bá mọ́mọ́ rẹ̀ tá a gbà kọ́ jẹ́nẹ́rà ṣé ẹ mọ̀ wípé ẹni tó bá ṣe kọ́lùfù yóò dé ìwọ̀ kan náà torí mùsùlùmí ẹni tí ó bá ṣe sìnà tí ó jọ ọmọge àtọmọge yóò fẹ́ dé ìwọ̀ náà bá wọn ìlẹ́bìrì pé ẹ má ẹ má láì ṣe wípé wọ́n bá lẹ́tọ̀ọ́ sí yà ẹ má nà ó tí ò ṣe nǹkan kan tó ṣe pé hajjú rẹ̀ dọ́rùbù mùsùlùmí tí kò bá ṣe ti hajjú rẹ̀ jẹ́ dọ́rùbù ẹ má nà tó bá ṣe hajjú rẹ̀ bá dọ́rùbù á ṣe kẹ́ni o àná alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ má nà mùsùlùmí tí kì í bá ṣe pé nínà yẹn bẹ́ẹ̀ fi ṣe tàdíbù fún torí nínú islam ẹ̀sìn islam gbà pé a máa ń fi ní nàyà ṣe ni o tàdí yìí èèyàn fi kọ́ yàn lẹ́kọ̀ọ́ èèyàn fi kọ́ yàn lẹ́kọ̀ọ́ anábà muhammed sallallahu alayhi wa sallam ó ní ẹ̀pọ̀ àwọn ọmọ yín láṣọ kí wọ́n máa kírun tábà kọ́ ọdún mélòó ọdún méje ẹnìkan tó ní mẹ́wàá ṣùgbọ́n ẹ̀ náà lórí ẹ̀ tábà kọ́ ọdún mélòó mẹ́wàá tí wọ́n bá fẹ́ kírun tábà kọ́ ọdún mẹ́wàá fún wọn irú ẹgbàá wo ni ẹ tàdí ìbò ni ẹ kì í ṣe kí wọ́n jẹ ìyá hajj ṣùgbọ́n tá a dé ìbà ńlá kù mo rò pa láàyè mi ti eléyìí tó túmọ̀ sí wípé wàlá tadribu al-muslimi fi ghayri hajjin wàlá ta'dib fi ghayri hajjin wàlá ta'dib ẹ má na àwọn mùsùlùmí nínú ọmọ yín nínú àwọn ẹrú tí wọ́n bẹ lábẹ́ ọwọ́ yín tí kì í bá ṣe wípé wọ́n ṣe ohun tó yẹ pé hajj rẹ̀ ní ká nà wọ́n tàbí ẹ fẹ́ fi nínà yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́. wọ́n pa àjọ mi yé nìsín tòun tẹ́ fẹ́ fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ẹ wàá nílùú wọn náà nílùú bàrà ṣé bá a mọ bàrà kí ni jẹ́ bàrà ìyá ẹ̀gúsí àwẹ̀ ẹ̀gúsí òun <laughs> ni ìyá rẹ̀ bàrà gángan iṣẹ́ ẹ̀gúsí àbí bẹ́ẹ̀ kọ́ nìyí ṣùgbọ́n ara rẹ̀ láti rẹ̀ kùsù ká tó wá wọ ẹ̀gúsí inú rẹ̀ kí ni a máa ń ṣe fún àpòǹpọ̀ ah, yóò dáa lúlù yóò dáa ìgbà wọn bá lùlù kùlù tí wọn ti tó ti wá dẹ̀ <laughs> nítorí le kokoko tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n gbọ́dọ̀ lórí orí ọ̀fọ̀ yẹn jíjọ́ kẹta ni tàbí kí yẹn ò lè lulẹ̀ kó sì bọ́ sọ́dọ̀ ọlọ́run sálàáfíà ọba tó nǹkan lúlù ni bí wọn bá lù dáadáa yóò wá rọ wọn wà máa wọ ọmọ inú ẹ ọmọ inú ẹ yẹn lẹ́yìn ọmọ wa yí lẹfọ nígbà wọn bá tún sàn tó bá gbẹ tán ẹsẹ ẹ wà máa wọ ọmọ inú rẹ ẹ máa yí ẹfọ máa ẹ lọ bẹ kù sílẹ̀ jẹ ẹjẹ wílù Ọlọ́run bó sàn lọ. tọ́yìn hadith eléyìí tó tẹ̀lé ẹjẹ́ àkàmà hajjasana muhammad bin salami wala akhbarana muhammad bin fudayl an mughirata. عن أم موسى عن علي صلوات الله عليه تعالى نجرى من جهة تعالى يلو عم تخرج حديث صحيح لغيره أبي صحيح لغيره ورواية لنا هنا رولس تري يا موسى أم موسى فيها كلام صوتي أنسني عن أم موسى كيلو صامبه àní kọ́mẹ́ǹtì àwọn sọ̀hẹ́ wọn lè wáyé nìyí ni hadith yẹn lálàáfíà tó lè màjí ìhìmì ní ìdá ti tó rọ̀pẹ́ tó ti yẹn ní oríṣiríṣi tó rọ̀kọ̀ ló gbà wá. lákìn ìwáyà yìí bí ìbídà ti ha látàṣẹ tó ti yẹn ní sùn ṣùgbọ́n tá a bá wo àwọn tó rọ̀kọ̀ mi tó gbà wá mọ̀ ó ṣe kí ni o ó lálàáfíà. tọ́yìn ẹ̀rí kí abudulayi alẹ́ yẹn salawatullahi alayhi ó wà ń bẹ àbí ó sì ń bẹ sẹ́rí ẹ̀kọ́ tó wà ń bẹ ilé òun ni wípé sẹ́rí ẹ̀kẹ́dárù wà lè Imam al-Bukhari li ma'rifatina bi jalalati àmọ́ Imam Bukhari àmọ́ sihhatu i'tiqadi àmọ́ pé wà manhaj wà ala manhaj ahli sunnati wal jama'a tó bá ṣe yípe alladhi yatarabbasu tí ń sọ àwọn àtọ́wò káàkiri ni wà ní àmọ́ kọ́ ti Imam Bukhari àní wá òwúrò yorùbá láyé mi ti yé ṣùgbọ́n ẹ̀sìn wa yìí orí káwọn wá òwúrò fúnra wa lẹ̀sìn islam gbélé lọ́lọ́wọ́n bá gbélé mo rò pálá yẹn ti bí bẹ́ẹ̀ kọ́ inú tíra rẹ̀ lásàsì rí pé sọ̀lá wa tún lọ́ọ́ yà lẹ́yìn ẹlòmíì lè sọ wípé mọ́ mọ̀ kọ́ rí gan ọ̀gbádùn ẹlòmíì lè sọ bẹ́ẹ̀ kí ló dé yóò ní o ti sọ àlìdà náà bí ìrò ẹ gbọ́ mi yé a gbọ́dọ̀ ṣọ́ra gan níbi àwọn àròrí kíròrí àti ìròrí pèlélélẹ̀ kásáfẹ́ lẹ́yìn kásáfẹ́ lẹ́yìn kásáfẹ́ lẹ́ àwọn ẹ̀dá kì í ṣe mọ́ ní àjọ àlùsùnà ìjàmá o rárá ẹni tó bá ti jẹ́ pé àṣìlò rẹ̀ aládé yankọ́lẹ̀ kò mí nù tó bá ti lálàáfíà ní tó bá sọ̀dárọ̀ látọ̀dọ̀ rẹ̀ mínsàlá nínú àwọn àṣìṣe filẹ̀ ìlú bóyá níbi ìmọ̀ ni. التعامل بيان بيبا وين يلون وفي تقريراته àwọn tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ ni àbí tó bá kọ á nítorí rẹ̀ ká bá sílò rẹ̀ tó lálàáfíà jù. mo rò pálá yẹn mi ṣe àlìmọ́mù Bukhari àwọn ọmọdé àní ọlọ́wọ́n bá sì lò láti bá a di ẹ̀sìn mọ́lẹ̀. àwọn á ní irú àwọn àlìfáàbù yìí tó ṣe wípé orílẹ̀ ní sílàmà tá a sì mọ̀ ike àwọn tí ń gbọ́ wa mo gbọ́ báyìí mo gbọ́ báyìí mo gbọ́ báyìí ní sọ káwa ní ṣe ní síbà yóò kí n ṣe sọ̀láàtù fún àlè sí i tá a jọ mi yé o torí pé ìgbà tá a bá ríru rẹ̀ bẹ́ẹ̀ náà nínú tíra mi ó lè má ṣe sọ̀láàtù lòún ṣe ṣùgbọ́n nǹkan míì náà tí ọba kéde àlè sùn náà wà jàmá ní ìlú pé torí irun tasaru ọba yìí ń dá wàhálà alẹ láyé kàmú yára láti gbé ìdájọ́ lórí àwọn àfa lórí àwọn èèyàn ọlọ́ka tíra rẹ̀ báyìí kí ló wà nù tíra rẹ̀ bẹ́ẹ̀ oyin oníbídí àmẹ́ kí ló wà nínú tíra rẹ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ kan tí ọba kì í dá lùsùn náà jàmọ́ àwọn ó sì jẹ́ pé ó lè jẹ́ pé làákàyè tiẹ̀ àtẹ̀kọ́ tiẹ̀ gan ni ò tí ì débẹ̀ ó sì lè jáde ṣe látọ̀dọ̀ tiẹ̀ náà kódà tó yẹ pé àṣìṣe yẹ bóyá ti kọ́lẹ́ tiẹ̀ mọ́ mi kí wọ́n mọ̀ mo rò pálá ìlú irú ẹ̀ pọ̀ dáadáa nínú ṣíṣe àwọn àfa tí a máa sọ kankan bì kan tí wọ́n rí pálá kò lálàbẹ́ àti sáré náà bá hà lórí rẹ̀ ń bọ̀ mi ìmọ̀ kẹ́rù mi tí a ti sọ yẹn wọn àti ìtún tẹ̀ kọ́ àmọ́ sí. قال كان آخر كلام النبي صلى الله عليه وآله وسلم أني أنت أنا محمد صلى الله عليه وآله وسلم صبي أني في الصلاة الصلاة الصلاة الصلاة أي مسلمي ينود أوي أي مسلمي ينود أوي إبن لو سبعين ينودي أوي asọ́láta asọ́láta ìtumọ̀ rẹ̀ ní pé ìlìzámù sọ́láta ìlìzámù asọ́láta ẹdún ní márùn kíkí ẹ̀dá kan wàláhì kọ́lọ́nsá náà mùsùlùmí yìí o nkẹ́ ọ̀kan tó kù ní ìsìn tá a fi máa ń dá mùsùlùmí náà tá a fi ń sàmì òun ni o ṣé bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ irun ni àtẹ́bà àwọn mùsùlùmí ni àkọ́dà àmàkìrùn kọ́dà tó ìbáyìí sọ pé kọ́dà àmàkìrùn máa ń kírun síbẹ̀ ní àyíbẹ̀ ẹ̀kọ́ ó ní ṣe àrùn ní sí tàbí ń dá mùsùlùmí mọ̀ tó bá ṣe pé ìrùn ìlà bí ń dá mùsùlùmí mọ̀ láyé òde òde ǹjẹ́ ajá mọ̀ rí pé more than eighty percent mùsùlùmí ti ń kírun ọ̀mọ̀rún kì more than eighty percent ní láṣà. àyàn ọ̀mọ̀rún kì ẹlòmíì ti ń kírun ní ìsìn bóyá ní ẹtì ìbẹ́ lómi inú àwọn àtàwọn ẹ̀mí ẹlòmíín náà sì jẹgbẹ wa ẹlòmíín ju ẹlò ẹlòmíín náà ń bẹ táwa náà jùlọ kọ màtáyà sẹbẹ náà ìwé ẹkọ kọ màtáyà sẹbà ti ẹlòmíín sì ń bẹ tí ò bá ti sí màmú tí ó kírun lẹ́yìn àkùnlé kírun torí kò máa ń tẹyàn máa ń wí yọ ọkọ ìdúró sẹ́yìn mọ báyìí náà níbi ìsìkì kò ní kankan yọ ọkọ àwọn ọba yìí ó kí màmú orúkú nù tí bá sì rúkú yóò tó rúkú tí wọn bá nà lórúkú yóò nà lórúkú ní wọn bá ṣe ojú ọ̀sán yóò sì máa bá wọn ṣe ní wọn bá ṣe sàlámù yóò sàlámù tí ọba ti sí máa mú tí ó kírun ẹ̀yìn kò ní kírun o. ẹlẹ́mìí sì ń bẹ tí ó lọ ń kírun lóòótọ́ ọkọ̀ mú tẹ̀síwá báyìí yóò dà síwájú bí kíní ọ̀pẹ̀lẹ̀ yóò sì tẹ̀síwá pàálẹ̀ lọ́dọ̀ bó kíwú bí òkíwú ẹ̀ nímọ̀ tó kọ̀ wá tó ní nàró òrùkù ó tó di fìrí gangan ní forí kalẹ̀ ṣé bẹ́ẹ̀ náà yọ ẹ̀kọ́ tí ò ní nàró pípọ̀ nà ẹ̀yìn báyìí ńlọ forí kalẹ̀ ń tiẹ̀ tó bá tó wá forí kalẹ̀ kò tún ní jókòó ẹ̀ẹ̀mejì ní forí kalẹ̀ papọ̀ tó bá ti forí gbálẹ̀ báyìí ó tó forí gbálẹ̀ báyìí ó tó di fìrí gangan lókè gbàdí bí ẹ̀mẹ́ lò bí ẹ̀mẹ́ lò yóò sàlámà ni ó kírun tán yóò bá yóò bá máa fa tẹ̀síbà ẹ̀sìn islam kì í ṣẹ̀sìn eré kì í ṣàwẹ́wà o. anábà muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ pé asọ́lá àtàsọ́lá irun dọwọ́ yín irun dọwọ́ yín kì í ṣerú àwọn àrùn ọlọ́pàá kà táwọn èèyàn ń kí o. sáà jọ́ mi yé ṣùgbọ́n ìrìn tó ṣe kí ni tẹ́lá làáfíà pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ tó pé pẹ̀lú àwọn àrùkà ẹ̀ tó pé ọlọ́run bọ́ máa ṣe ń rọrùn fún wa wọ́n ní ìtakùnlọ́ha fi máa málàkà àìmánù ẹ máa rí pé hadithi yìí ó ti padà sí hadithi ẹ̀ka tá à ń sọ zaka yẹn láàyò pọ̀ tó ti yé nìsí àádẹ́rẹ́ pé hadithu ali náà tó ti yé báyẹn sẹ́ńpé ali náà ló gbà tẹ̀kan yẹn wá hadithu ali náà lélẹ̀ tọ́yẹ̀ ìtakùnlọ́ha fi máa málàkà àìmánù ẹ bẹ̀rù ọlọ́run o lórí àwọn tó lọ́n fi sábẹ́ ọwọ́ yìí ẹ bẹ̀rù ọlọ́wọ́n bá lórí wọn ẹ má wò yí pé ẹrú ni wọn ẹ lò wọn bó ti wù yín rárá ẹ má wò yí pé ẹrú ni wọn ìlú bàrà lẹ́ẹ̀mọ́ lù wọn rárá ẹ bẹ̀rù ọlọ́wọ́n bá bàtọ́ làrẹ́ ga lórí wọn tọ́ra àwọn náà èèyàn bíi tìyín làwọn náà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti jọ mọ̀lábírí kó tó dẹrú tó rí bẹ́ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́wọ́n tó la rẹ̀ ká lórí wọn eléyìí anábà muhammad sallallahu alayhi wa sallam kí ni fi ń kọ́ wa òun ni husnu alimalaka awiliminta nítorí ká gbìyànjú àwọn tó bá wà lábẹ́ wa fẹ́ káwa láǹlà ni wọ́n nínú tọ́lọ̀ ń fún wa ká ṣe dáadáa sí i tó bá ṣe ká anábà muhammad sallallahu alayhi wa sallam nígbà ń pa wá láṣẹ ń ṣe dáadáa ṣẹ́rù wa báwo ni àṣẹ tí wọ́n pa wá lórí ẹni tí ò ní tí ì ṣẹ́rù fún wa àjọ mi yé tó bá ń pa wá láṣẹ wípé ká mọ̀ sí dáadáa ṣe é mú tó wà lábẹ́ ọwọ́ wa ẹ dákun irú àṣẹ wo ni ó pa wá bí òun yóò ṣe ní ká hùwà ṣe ní kí ẹsẹ̀ ẹ dáhùn á àjẹ́ pé ẹni tí kì í bá ṣe wá bùkátà sí ká tún ṣe dáadáa sóòkù sí ká mọ̀ sí wà wù sí ká gbìyànjú ká sọ ìwọ rẹ̀ àti ìwọ tiwa náà ọlọ́run ọ̀la ìjọba yóò fi wá ṣe kò ń dáadáa náà wà lákùnrin ṣẹ́yìn kọ́dí ọ̀bẹ̀rẹ̀ ìjábọ̀ tìjọ́dí rẹ̀ àwa rẹ̀ tó ní bèrè. ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ó ti tọ́ba náà náà. náà náà náà. okay naam naam naam la yukallifu Allahu nafsan illa wus'aha eléyìí ò lè rárá bọ́lá ní ẹ̀ bá wò yí pé kò ságbára tàbí ẹnu wọn bá ń ti ń bẹ náà ni òun téèyàn bá ṣe tán yóò yíwọ́ ní ọjọ́ kò yẹ la yukallifu Allahu nafsan illa wus'aha ẹnì kejì. Now, okay. Now, now, now, bẹ́ẹ̀. Now, torí pé kì í ṣe ìdáná la fi lè fi búra. Àwọn àyà àánú èèyàn lè fi bá ọ sùn rárá o nítorí ẹ ní kí àwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin alukur'an àti mushaf mushaf òun làwọn takàdá àti ẹ̀kọ́ alukur'an òun gẹ́gẹ́ sí alukur'an kòye mushaf kìí ṣe alukur'an wọn kó alukur'an sínú ẹ̀ tábà pa alukur'an tó wà nù rẹ̀ kó o ti di pépà padà èèyàn dẹ̀ lè parẹ́ sọ ti yé nìsín tó bá rí bẹ́ẹ̀ mushaf kọ́ ni kur'an wọn kó alukur'an sínú ẹ̀ ẹ̀ dẹ̀ rí pé nǹkan mi ní ibi bẹ́ẹ̀ nú ẹ̀ tí ì sàlùkùrà. àbí bẹ́ẹ̀ kọ́ ni bí àwọn kan tí wọ́n kọ síwájú ẹ̀ níbi gíláfà àbáwọn tí wọ́n kọ síbi ẹ̀jẹ̀jẹ̀ rẹ̀ iye sóra mọ̀ kí ìyá àmọ̀dé àníyá kìíní kankan kan mùsàfù lélẹ̀. mo rò pa àgbọ̀ mi yé tó bá yẹ pé àtawassulu bil Qur'an kò sí problem àmọ́ àtawassulu bil mùsàf fàlà kò yé ẹnì kẹta. وأنت وعساك الله خير èmi ọjọ́ ọwọ́ abẹ́ fún yàn ní nǹkan yorùbá ni kọ́ máa dí bá rọ ọbẹ̀ gbà á kí ni kọ̀dá náà nù ẹ máa fi ilẹ̀ wò yọ ọbẹ̀ gbà ọjọ́ ẹ̀bà fún yóò ní wọn ọbẹ̀ fún tẹ́lẹ̀ sí òun kà sọ́kẹ́ ẹ máa fi ilẹ̀ lẹ́ẹ̀kan wọn ọbẹ̀ fún yọ ọ́ ta ni tó níjọ́ yẹ kí wọ́n fún ọ ni náà à ń tọ́ra sàkàlà. náà rọ. mo fi yẹn kún ni o mùsùlùmí mo sọ̀rọ̀ ọmọ náà o. bẹ́ẹ̀ abẹ́ẹ̀ni tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí ó wà ní abẹ́ ọwọ́ èèyàn tán ara jésù islam náà fi nìkan mú wọn lẹ́rù kí wọ́n lè rí ẹwà islam kí wọ́n lè kẹ́kọ̀ọ́ islam tó wá di mùsùlùmí tó bá wù yàn lèyàn lè bọ́kùn ẹ̀rù lọ́rùn kí ẹ sì pé dandan ìyẹn lànà bíbí sọlá dátọ́ pọ̀ máa níbi tó bá bọ́kùn ẹ̀rù ọlọ́wọ́ bọ́kùn ẹ̀kọ́ ọ̀nù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn àjìyà tó tó so mímọ́ bọ́kùn ẹ̀rù máa ẹ̀rí pé alukọ̀rọ̀ á ní pé ó túmọ̀ sí pé mùmí ni ó sì jẹ́ kébè ó sì jẹ́ ẹrú ó sì jẹ́ ẹrú. náà ó dàbí ètò ọ̀kẹ́ máa ń tọrọ àdúrà kan lọ́ọ̀kẹ́. Hmm. eléyìí tó lálàáfíà ní ọ̀rọ̀ àfáà ni wípé èèyàn lè ṣe jámọ̀ òyìnwẹ́ jimá máa ìwẹ̀ jànáàbà àwọn tó sọ bẹ́ẹ̀ wà. ṣùgbọ́n àwọn tó ní pé rárá wọn nítorí pé méjèèjì ọ̀ràn yẹn ni. kí ẹ bó ṣe jẹ́ wípé irun àyè láti irun làásàrè ò lè kó sínú ara wọn. ìwẹ̀ jímọ̀ àti ìwẹ̀ jànáàbà náà wọ́n ní ò lè kó sínú ara wọn. so tàdáhùlù ìbádà yẹn kí ìdájísámà àti ìbádà tá a ní ká mọ̀ wà kẹfíà dákọ̀lá kẹfíà dáhùn máa fi ọ̀kọ̀rọ̀ wọ́n ní nàwáfíìlì sọtí ìbára méjèèjì tán bá papọ̀ ló ń kà àti ọ̀nà tá à ń gbà ṣe ìbáda yẹn so tí méjèèjì bá ti papọ̀ ẹ̀kan nu wọ́n bọ̀ sínú èkejì náà fìlà lásán báyìí kan lè bọ́ sínú ara wọn ni irun ọgọ́fọ̀dà àti asiri ìtìtàmọ́ àtà kàmá wà kẹfìyà wọn ẹ̀dẹ̀ lè bọ́ sínú ara wọn sọtí kódà tá a bá fẹ́ ṣe jámù tàkùdímù àbí jámù tàkì àákì méjèèjì so qaida yẹn la tadkhul fil wajibat kò wà wọn ọ̀ràn yẹn sálàyé mi pé gbogbo dá èrò rẹ̀ nawafili sótì pàmásà èèyàn fẹ́ gba àwẹ̀ ṣètò Shawwal ó sì tún fẹ́ gba àwẹ̀ ọjọ́ Monday ó wá gba ṣètò Shawwal yẹ lọ́jọ́ Monday bìnní yà wípé òun fẹ́ gba aláàdá bíbá rẹ̀ lọ́jọ́ Monday ní ìsìn fẹ́ gba aláàdá sítú Shawwal ó lọ. torí pé wọ́n ti papọ̀ sálàyé mi ti kò dẹ̀ sí yàtọ̀ kò sí ń fìkà kò sí wàhálà yóò gba aláàdá méjèèjì pẹ̀lú ògùn Ọlọ́run sálàyé mi ti nítorí wípé nàfìlà wàhákàtà wàhákàtà ìjọba ti jẹ́ nàfìlà lápẹjù èèyàn wọ mọ́ṣáláṣí. ọwọ́ ajá sì pọ̀ dùhà ọwọ́ àwọ̀ pé wọ́n fẹ́ yan méjì dùhà sì tó lè gbé mi sára ha sára ibi tí ìgbà wọn mi ò sọ yìí pé kèsè ojú kéne sunna tó mọ akéada ala kulli ó lè gbé mi nìyàn méjèèjì pàpà méjì tó yẹ pé méjèèjì kò rọrùn. sọ ti yẹ àyàfi tá a bá wá rí ẹni tó ṣe wí pé òun náà sọ pé wẹ̀ jí máa ní ìsọ̀ràn àwọn tó yìí sọ bẹ́ẹ̀ náà àfa náà pọ̀ sálàyé mẹ́tì nítorí hadithu man tawadda'a fa hasanu ẹni tó bá sàlùwàlà òun náà ṣe dáadáa sálàyé mẹ́tì tó ẹni tó bá ṣe wípé ọba aláàlẹ́ wẹ̀ méjèèjì papọ̀ ní tó súnmọ́ ni lọ́dọ̀ rẹ̀ ìwẹ́jọ́ máa yẹ sọ̀rọ̀ تبقوني محمل ميمي والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وحمدك سلام الله أكبر أشهد أن لا إله محمد رسول الله حي على الصلاة